له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فهو ما هو بطالبه وما دعاء الكافرين إلا في ضلال kí ni ètò ìpìlódó tí ó máa dé sí ti bọ̀yìn nìkanì yìí 107.9 FM ní dédé aago mẹ́fà bọ̀ ìrọ̀lẹ́ tí bàbá wa gbà ṣàmùsùndé ní ṣètò bàbá ẹlẹ́jà ṣe onígbọ̀wọ́ rẹ̀ ní ìṣẹ́lẹ́dà rẹ̀ lọ máa bá bàbá wọn ṣètò ṣọ́táyọ̀ ṣàmùsí bàbá ẹlẹ́rọ ní àkúlẹ̀ sẹ́ríkí ogunmáke àwọn àfáwà àgbà tí wọ́n ma bá wa sọ̀rọ̀ ọlọ́run náà àwọn náà ni imam ishaq abalore àgbàlọ́rẹ́ al awal tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ ma bá wa ká lọ. alhamdulillahi alladhi halala al-halala wa harrama al-harama thumma as-salatu was-salam ala rasulihi alladhi arsalahu Allahu subhanahu wa ta'ala rahmatan وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أدوكي اسمه لعبة الحمد لله أبتش وكاكا سجي حلال سجي كما كحلال وفوا إشا وكان حرام سجي كما كحرام ناولي فوا وكان وشي وكان إيه سجي لورجو tí àwọn èèyàn ní mọ̀ pé haram ni àti tí wọ́n bá súnmọ́ àwọn olùmọ̀ ẹ̀sìn tí wọ́n gbọ́ àgbọ́yé òfin tó bá rújú tó jẹ́ haramu báyìí táàdì wa mọ̀ pé haramu ni wọ́n jẹ́ ká wa kó sí o ànábi sallallahu alaihi wa sallam ní àmọ́lé pápá ṣubha fàkàdé tó bọ̀rọ̀ àlèdé níhi wà á rèé yìí ẹnikẹ́ni tó bá jìnnà sáwọn tó wọ́pàá الحرام ẹnikẹ́ni ó ní ẹnikẹ́ni tó bá wọ́pọ̀ àfihàn tó bá kó sínú tó rújú ẹni wọ́pọ̀ á haram kó sínú haram ọ̀nà má jẹ́ kó sí o. akọ̀sọ̀rọ̀ wa káàbọ̀ sórí ètò wa tó ní abdulrahman kó gbélé ìtàǹbara wa sọ ní àyíbáda fún wa. tó ń wá tó dẹ̀ ń olùkọ́wọ́ ètò yìí wọn náà ní káwọn èèyàn jẹ́ àǹfààní òjòjò ọ̀rọ̀ ọlọ́run kẹ́sìn yí àwọn èèyàn ó ṣe wọn tó ṣe olùgbọ̀wé ètò rèé ó ṣe wọn àwa náà tá à ń sọ rèé kọlọ̀ kó jọ púpọ̀ wà ní ìkìlá sòrú ẹ̀. táwọn bàbá wa fi ń sọ́ńdẹ̀ yorùbá wípé tó bá ń dunni òun náà ní kọlọ́rọ̀ ẹ̀ ni. àwọn lọ́rùwá náà sọ ànìmọ́ni àbàṣe á. akífarọ̀ mi ò dé kiri yìí. ohun tó bá dunni náà ni máa ń kọlá fún ẹ̀ ohun tó ti wá tá à ń wá tá à ń fẹ́ òun náà ní kí gbogbo àwa tá a jọ ń wa yìí kò wá sẹ́nìkan sórí ibú orúkọ ìbéèrè tá a fẹ́ jẹ́ ní sẹ́nìkan sórí ibú torí ẹ̀ nǹkan ń gbọ́ wa bá a ṣe ń rọjú gbọ́ wá sí. àmàrọ́jú ló wà á sí. ọjọ́ ẹja máa lò bá a ṣe ń gbọ́ o. yìí tó kàn lónìí tá a fẹ́ bára wa sọ oní ní Ramadan wa di twenty seven mẹ́tàdínlọ́gbọ̀n subhanallah wọ́n máa ń parí lọ màrí ọlọ́nkújọ́ ọ̀pọ̀ ẹ̀ka ṣíńbẹ̀lẹ́sì fún wa. a fẹ́ yànnà náà àwọn tó ní ṣe pẹ̀lú ìgbàkáàtò lè fẹ́tọ̀rì ìdájọ́ òfin ẹ̀sìn lórí ẹ̀ a ṣe ń pọ̀ lórí báwo ni ká ṣe kí ìrun àìdí wa tí ìjáde lọ tí ò bá rọgbọ títí tí àsìkò gbà náà kan ló ń tà ń bá kó lọ́wọ́ yìí kọlọ̀ńkó là wá a ṣe ń bọ̀ lórí àlàyé eléyẹn ṣùgbọ́n ètò kọ́kọ́ kàn ká máa mú wá sílùú wa bá a ó kọ̀ ètò kan náà ni zakatul fitri kí ni ìdájọ́ zakatul fitr kí là ń pè ní zakatul fitr ní ṣẹ̀dá islam. ìyá sadaqatun wajibatun bil fitri min akhiri ramadan. zakatul fitr ní ọrẹ kan ní ìfi ẹni tí ó jẹ́ mùsùlùmí máa ń yọ pàápàá ẹni tó jẹ́ aláàwẹ̀ tó máa yọ nígbà tí ramadan bá ti ń parí lọ ní ọdún bọ̀ọ̀la ọdún kọ̀túnla àbí àárọ̀ ọjọ́ ọdún à ń bọ̀ lórí àlàyé eléyẹn náà. Sọ̀rọ̀ tálẹ̀ fáà ìní mínà ráfàzì wà lágùn wà tọ́rọ̀ máa tálẹ̀ nàzákì. Kí ni àǹfààní ẹ̀? A ti kọ́kọ́ gbọ́ nínú nǹkan àkàtàn yìí pé ọ̀ràn ayan ní ẹni tó bá ní kápá tó lájẹṣẹ́kù ọ̀ràn ayan ní láti yọ zakatul fitri. Ó tún gbọ́ fẹ́ni tó ní kápá tó lájẹṣẹ́kù ọ̀rọ̀ yan ní fún wa láti yọ o kí wọ́n láǹfààní rẹ̀ tó. ọ̀rọ̀ àgbáyé fà ọlọ́run máa ń fi ń fọ ààrẹ ẹni tó gbààrẹ ọlọ́run máa fi ń fọ ẹrú yìí má kúrò nínú àrùn bá ìwà àwọn àṣìṣe ìsọkúsọ ìwékùwé ìgbọ́kúgbọ́ eléyìí tí ó ti fara nígbà táàwẹ̀ yìí fi ń lọ yìí. wà á tó rànà kàrí ilé mẹ́ta kí. bọ́lá ṣe máa fi ń ṣe àfọ̀mọ́ fẹ́ni tó káwẹ̀. tó lè yọ zakato fitiri táwọn bàbá wa ń pè ní jaka bọ́lá ṣe máa fi ṣàfọ̀mọ́ fẹ́ni náà. nígbà náà ló ti ṣe máa fi ń jẹ́ kó jẹ́ oúnjẹ fún àwọn tí wọ́n ní aláìní ká jù wọ́n nínú lọ́jọ́ náà. táwọn sọ pé ká jù wọ́n nínú láàárọ̀ ọjọ́ ọdún káwọn náà rí nǹkan jẹ hukimu ha kí ni ìdájọ́ zakatul fitri wàájìbàtún alẹ́kẹ̀bìrì wà sọ̀gìrì ọ̀nà yàn ní lórí tani lórí àgbàlagbà àtọmọdé. Àgbàkiri wa dákẹ́rí wa ìhùnsá. Kí ń ṣe pé mi ò tí ì kọ́lé màá yọ zakatul fitri gẹ́gẹ́ bí orientation àwọn èèyàn ẹni tó ti lówó àti pẹran aléyá máa nítorí pé tẹ́nàtì lòun ò ní pẹran aléyá rárá o wọ́n bá ti ní kápá ẹ̀ àbí kí wọ́n náà pa bẹ́ẹ̀ náà ni àtúntàkàrí wọlé ọ̀hún. àtúntàkàrí wọlé ọ̀hún fa. atọ́kùnrin àtobìnrin. wọlé húrì wọlé ọ́bẹ̀dì. àtẹrú àtọmọlábí gbogbo wa náà la lẹ́tọ̀ọ́ àti yọ zaka wọ́n fẹ́ fẹ́ pé àti lẹ̀ máa gbogbo àwọn ẹ̀dẹ́yìn àpáta la lẹ́tọ̀ọ́ àti yọ zaka pẹ̀lú kíkẹrẹ tá a jẹ́ mùsùlùmí tá a dẹ̀ ní kápá àtiyọ́ ìdájọ́ rẹ̀ ní fọ́nà yàn ní ọ̀hún afẹ́ni tí ò bá lágbára àtiyọ́ nìkan ni oníjọ́ra yàn lé lórí òun á tún gbà ní kò ní ìtòfẹ́ yọ ẹkú wá gbà báyìí náà ṣé òun náà lè yọ nínú ìtàn bá fún bẹ́ẹ̀ ni òun náà lè yọ nínú tí wọ́n bá fún. al-hikmatu min bá fi ní kí á máa yọ zakatul fitri. ìdí náà lè. Abdullahi bin Abbas radiyallahu anhu. Ó sọ fún wa pé فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم قلنا نبي صلى الله عليه وسلم ó ṣe yíyọ zakatul fitri ó ṣe ní ara àyàn. Kọ̀hùrọ̀tẹ́ lè fọ́ ìmìnira lágún ìwà rọ́fà sí. Kó ba lè jẹun tí ó máa ṣe àfọ̀mọ́ fún ni kúrò níbi àwọn àṣìṣe wa àwọn ìwà bẹ̀lẹ̀ dá. Kó dẹ̀ tún jẹun tí ó máa jẹ́ oúnjẹ fún àwọn wà bẹ̀ náà يجب إخراجها من طعم الآدمي ilé yóò gbà wá lásìkò ká máa tún lu àsìkò lórí ẹ̀ àwọn tá a fún yẹn zakatul fitri náà ló ń jẹ tá à ń jẹ tó jẹ ń tà wọ́n ní kílò tá a kì fi ẹran yọ àwọn tá ń fi kí wọn àwọn bíi gàrí bíi ìrẹsì bíi èlùbọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bíi dàbínù oúnjẹ tó gbajúmọ̀ lásìkò ànábì ni wọ́n dárúkọ sínú àdéhùn yìí sọ́nàsọ́nà èyí tó nínú ìlú oníkálukú èèyàn lè lo wíìtì kó fi yọ́ èèyàn lè lo èlùbọ́ kó fi yọ́ èèyàn lè lo ìrẹsì kó fi yọ́ kí wọ́n á ní àwọn oúnjẹ tó gbajúmọ̀ nílùú wa eléyìí táwọn èèyàn máa ń jẹ kí wọ́n á lò tí wọ́n ń máa fi ń yọ zakatul fitr. ìpàdé àrò sọ́ọ́ min ta'amin. Ìpìtàrò ẹ̀ náà ni òdiwọ̀n tá a máa fi ń yọ náà ni sọ́ọ̀rù kan. Ẹ̀dẹ̀ ni sọ́ọ̀rù kan. Ìtumọ̀ sọ́ọ̀rù kan náà ni. Àrùbà àti àdáde. Òní mú dùn mẹ́rin. Tẹ̀rí sọ́ọ̀rù kan yẹn náà wà. Ìyẹn lè ṣe ike kan. Kíyàn fi ṣòdiwọ̀n múdù mẹ́rin. kí ni múdù mẹ́rin kí ẹ̀yin ò lè láǹfààní àti ní múdù lọ́wọ́ àwọn kan láǹfààní àti ní ẹ̀ wá láǹfààní àti ní múdù ìyá fìjọ́ lásìkò yìí kì í ṣe o níta yẹn náà lè wa, wà agolo míìkì tá a máa ń mu yẹn àwọn bíi àwọn jù rẹ̀ agolo ní agolo picnic ní kankan irú àwọn agolo míìkì yẹn òun náà ni ó jẹ́ òdiwọ̀n sọ́ọ̀ kan èyí ń jẹ́ mútu mẹ́rin ó yẹ kó yẹ ọdún kó kílẹ̀ bẹ́ẹ̀ yẹn ọlọ́run ni yóò dàrú mọ́ wa lójú àtàwọn táwọn fàtàwọn náà tá à ń gbọ́ ṣé ẹ̀rí kákò pọ̀ kálẹ̀ pàápàá mútu mẹ́rin yẹn wà ní lórí ẹnìkan agolo mílíkì sixteen jù yẹn ẹnìkan tó bá níyàwó kan sixteen fún yẹn náà ó di ó méjì kan méjèèjì àtúnjọ tó bá bí màá kan gbogbo yìí nǹka mọ́sálà ń bá wa fún àti ìyàwó òun náà ló máa yọ mójú yẹn láti fi ṣe zakatul fitri. wàkìtù ha. àsìkò báwo ló dáa jù tó yẹ ká yọ. tẹ́tíbù bí burú bí ṣàmùsì lẹ́yìn láti ìrìn dé. àsìkò tó dáa jù náà ni. Kẹ́rù bí ṣàmùsì lẹ́yìn láti ìrìn. Gẹ́rẹ́ tí ẹ̀mọ̀ pè ní ní òru twenty seven báyìí tàbá ọ̀la ní twenty eight alẹ́ ọ̀tún la twenty nine tàbá gbọ́ announcement tí sùlùtọ́ọ̀nù bá sọ wípé wọ́n ti róṣù látàlẹ́ yẹn títí jíká tó lọ sí àìdè ní àárọ̀ kò ní àsìkò tó dáa jù fún yíyọ ṣùgbọ́n àtún lè yọ náà. wàlá bútọ́lù ayé òkúrọ́jà ha bàbá àlèrèdè kọbílà kọlá tí wà yóò mú kínú ìkìrọ́jù ha kọbílà lèrèdè tí a ò kẹta ọ̀yà ọ̀bẹ̀ yìí. ilé ìtàkùn ẹni tó lọ́lá jù káyọ́lá àárọ̀ ọjọ́ ọdún ṣùgbọ́n tó tọ́ àtún lè yọ ní ọdún kù ọ̀la ọdún kù ọ̀túnla wọ́n ní òpele yìí wa àníjọ́ ní ọdún kú ọlá ọdún kú ọ̀tún là ènìyàn náà tọ́ nínú ṣẹ̀rẹ́ àtàn. àwọn wo la fẹ́ fún zakatul fitiri la máa fi ń ṣe bá ń gbé gàrí lọ fún aláàjì tajmas àwọn náà sì mo jẹ́rìí rẹ̀ sínú máa fi ń nà ní fòkọ́rọ́ a máa ń yan zakatul fitiri fún àwọn aráàlú wa ará àdúgbò wa tá a mọ̀ pé àwọn tí wọ́n ní àwọn kọ̀là kò ṣáájú àwọn táwa náà mọ̀ pé kò tó fún wọn pápá lásìkò táwa yá àwọn èèyàn ní bùkátà tó ń jẹ ayọ̀ fún wọn ṣùgbọ́n káwọn náà kàn tó jà tó ń jẹ olólọ́ lábìrin lásìkò yìí táwọn èèyàn lè appreciate ìjẹ́jẹ́ ọdún bí ìrẹsì ni ọ̀ kápẹ̀yìn ka kápẹ̀yìn ka yàrí náà ẹlòmíì tẹ̀sí òkèlè ju ìrẹsì lọ eléyìí ká máa máa gbé kúrò lò lọ sílùú míì káwọn èèyàn ló wá ń bídẹ̀ níbo ká tàbí ìgbàláyé dẹ̀ wá fún wa náà láti gbé lọ sílùú bò míì tàbárí fáwọn tó wà ń bẹ tó níbo ká tàbí ju àwọn olùgbèlú wa lọ. ní tí ó wá tún kárí ẹ̀ ni pé àwọn olùmọ̀ ń béèrè pé àwọn èèyàn olùmọ̀ ṣègbìyànjú lórí pé ìjẹ́ àti ẹ̀lẹ́ kan káàkiri ìjàkásòrò fitiri sí owó ká kì í sí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ ẹ̀sìn tó kọ́ jù tí wọ́n fẹnu kò lé lórí náà ni ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam kílè náà la dẹ̀ ń rọ̀ wá ká dúró lórí ẹ̀ kódà imáàmù Málìkì imáàmù Ṣáfi'í imáàmù Ahmad ibn Hanbali gbogbo àwọn afáàsà ń dárúkọ yìí gbogbo wọn ní oúnjẹ ni o wọn nítorí pé ó kílè kódà afáwà àgbà Sheikh Muhammad sọlá al àwọn náà tún déédéé sọ nínú àwọn àlàyé ọ̀rọ̀ wọn wọn náà rí ó tó lórí kí la fẹ́ fi yọ zakatul fitiri anábì kílẹ̀ rẹ̀ ó ní oúnjẹ oúnjẹ là anábì pé nínú àwọn àdéhùn yẹn táwọn bá lọ wọ̀ wọ́n lórí ìdí èyí ẹ má jẹ́ kí a tún ṣe nǹkan míì tó yàtọ̀ sí ti ọlọ́run bá ní kí anábì wa sọ fún wa àárọ̀ wa ẹja dúnni mọ́ òfin ọlọ́run ẹja ṣọ́ra kúrò níbi ìgbàkúgbọ́ ìsọkúsọ ẹja jìnnà tó ń ti ẹja tó kọ́lá kíyàmà nígbà ẹ̀dùn àwọn èèyàn nínú ọ̀gbẹ́lẹ̀ ọba kò dùn àwa náà nínú wọ́n fi ẹnì kankan wá lọ́kàn balẹ̀ tó fún ẹnìkan láwọn sáàmì kàṣẹ́ dáhùn láhìí ilẹ̀ ilẹ̀ àǹtà ẹgbẹ́ kan wá sí ilé. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwọn tí a bá ní ìbéèrè tàbí tí a fẹ́ ṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ustaz òun náà ni 080 35 75 14 66